àhíyáná báyà máa mọ̀tánà wà ilẹ̀ ìmọ̀ṣó òun lọ́ba tí ó jí wa sáyé lẹ́yìn ìgbà tí ó ti fi ikú pa wá àti pé dájúdájú ọ̀dọ̀ ẹ̀ náà ni a máa padà sí kọ́nà ọba kó ṣe àlékún ìdẹ̀ra àti ìdẹ̀kùn lé lórí gẹ́gẹ́ bí mùsùlùmí alọ́bíwá muhammad sallallahu alayhi wa sallam ó ní talabul ilmi faridatun ala kulli muslimin. ó ní ìmọ̀ wá ìmọ̀ ọ̀rọ̀ yàn ní lórí gbogbo mùsùlùmí bákan náà anábìwá Muhammad sallallahu alayhi wa sallam ó sọ fún wa pé àlàkọ ala khairin kafa'ilihi ẹnikẹ́ni tó bá ń tọ́ka àwọn èèyàn síbi ìṣesí kan iṣẹ́ kan tó jẹ dáadáa ó dà gbogbo ìgbà téèyàn bá ti tó àwọn èèyàn sójú ọ̀nà tí wọ́n bá ti ń ṣe dáadáa yẹn èèyàn náà máa gba ládàá kọ́nà ọba kò fi wá ṣe kò ń jẹ dáadáa. àkíyèsí kékeré irun pípé àwọn oríṣiríṣi nǹkan ni ó yẹ ká ṣọ́ nípa ẹ̀ nínú àwọn nǹkan tá a máa ń ṣọ́ nípa irun pípé òun ni àlùwàkùtù àsìkò tá a fi ń pè rẹ̀. tá a bá fẹ́ pèrò a gbọ́dọ̀ gbìyànjú kárí pé àsìkò ìrun ti wọlé torí wípé al-adhanu al-i'lamu bidukhuli waqti salah ohun tó ń di azan òun ni ìkéde nípa wípé àsìkò ìrun ti wọlé ló fi jẹ́ pé téèyàn bá pe ìrun ṣáájú kí àsìkò ìrun tó wọlé la yujaru alayhi èyí ò ní gbalada pé èèyàn pé o torí pé èèyàn pè ṣáájú kí àsìkò ẹ̀ tó wọlé bákan náà a tún pè ńgbà tásìkò ẹ̀ bá ti lọ sòyẹn jẹ́ ló nǹkan tí a gbọ́dọ̀ gbìyànjú tá a ní láti ṣọ́ nínú àwọn nǹkan tó jẹ́ àkíyèsí òun ni sí abúlé azan àwọn gbólóhùn àwọn ọ̀rọ̀ tá a máa ń wí tá a bá ń pèrún a gbọ́dọ̀ gbìyànjú láti rí i pé à ń ṣọ́ àwọn ọ̀rọ̀ yẹn nígbà míì fàpẹrẹ ọlọ́run ní àní nínú àdáàdá máa ń sọ pé allahu ẹlòmíì lè sọ pé allahu akbar allahu akbar so máa ń ṣẹlẹ̀ allahu so sọ pé ó ti sọ di béèrè allahu ọlọ́run bá tóbi Allahu akbar ṣé ọlọ́run ọba tóbi ju gbogbo nǹkan lọ ó ti di pé èèyàn béèrè nínú àwọn nǹkan tí ó gbajúmọ̀ tá a bá ṣe ó máa eléyìí káàkiri gbogbo àgbáyé mi àwọn ibi tí ò yẹ ká fàgùn mo sọ pé Allahu akbar Allahu akbar ọlọ́run ló tóbi jùlọ ọlọ́run ló tóbi jùlọ téèyàn bá wá sọ wípé Allahu akbar Allahu akbar ṣé ọlọ́run ló tóbi náà. nísìnyí téèyàn bá sọ pé Allahu akbar Allahu akbar ẹ rí mo fàágùn ìtumọ̀ ẹ̀ ní wípé tẹ̀síhìlì ṣe rí ìta kọ́kọ́ sọ pé àlọ́hù a ti gbé hamza sí faham hamza fi ń ọ̀rọ̀ ti gbé wa. ìtumọ̀ kan náà lòun àti Allahu akbar ká sọ pé Allahu akbar àti Allahu akbar torí pé tá a bá sọ pé Allahu ìtumọ̀ ẹ̀ ni pé ìṣe ọlọ́run ni ṣé ti yé so gbogbo àwọn eléyìí sìn nípa pé àwọn èèyàn fẹ́ kó wù wọ́n dùn wọ́n fẹ́ fagùn àìmọye àṣìṣe ló máa ń wáyé. Allah. níbẹ̀ náà ṣe adúfà lọ́ọ̀hù yẹn àfàlọ́ lọ́ọ̀ta dẹ̀ fà ní ìṣẹ́jú méjì péré ìṣẹ́jú àyà méjì ló yẹ ká fi fà àlọ́ọ̀hù sòdábà ń sọ pé so bẹ̀rẹ̀ náà sì tó ti yé ṣùgbọ́n tẹ bá gbọ́ tó wá kódà láwọn pè náà nìyẹn so gbogbo àwọn nǹkan yẹn sì nínú tó yẹ kí amójútó ni nínú tó yẹ ká mójútó tá a bá pè rún nígbà tá a bá pè as-salatu khairu minan tí ìyọba pè pẹ̀lú ìdájọ́ òfin tajwid tàfi kankan a sọ pé as-salatu khairu minan so mímu tó gbẹ̀yìn ẹ̀yẹ sòkún la máa fún lọ́dọ̀ bàbá wa as-salatu khayrun minan nawmi ṣókíyé nínú èdè lárúbáwá nínú ẹ̀rọ nínú náhù náómì náà ni náómì ṣùgbọ́n tá a bá ti fi tẹ̀jú ìdìkà a ní pe mí yẹn mọ́ náómì sòsòkò la máa fún mímu yẹn as-salatu khayrun minan náwóom kò ní jẹ́ náwómi sò yẹn jẹ́nu tí a gbọ́dọ̀ gbìyànjú láti sọ ẹlẹ́ẹ̀kejì nínú tí ó tún ṣe pàtàkì ká sọ òun ni wípé tí a bá fẹ́ pèrun ní àsìkò sóbọ̀ a ti mọ̀ pé ìrun ẹ̀lẹ́jì la máa ń pè a máa ń pè alákọ̀ọ́kọ́ a sì máa ń pè ẹlẹ́ẹ̀kejì tí àsìkò alákọ̀ọ́kọ́ bá ti lọ àsìkò ẹ ti lọ nìyẹn àìwá ní wò pé kárí over tó ti yé pé bóyá àti láta alákọ̀ọ́kọ́ àti tẹ́lẹ̀ kejì ká wá pé alákọ̀ọ́kọ́ tán lẹ́sẹ̀kẹsẹ̀ ká tún wá pé ẹlẹ́ẹ̀kejì ohun tó lè mú kó wáyé bẹ́ẹ̀ tó bá jẹ́ pé à ń ṣọ́ àsìkò ẹ̀ a rí wípé àlùfájàrí gangan ó máa ń wọlé ní five thirty fàpẹ̀rẹ̀ àwa dé mọ́ṣáláṣí ní five twenty five ṣẹ́rí five twenty five yẹn àsìkò àlùfájàrí ò ti wọlé àti ìlẹ́tọ̀ àti pèrún ẹlẹ́ẹ̀kejì àsìkò yẹn sì wà lábẹ́ ìrun alákọ̀ọ́kọ́ sòtàbá dé mọ́ṣáláṣí tá a wá ṣe alákọ̀ọ́kọ́ yẹn nígbà tá a ṣe alákọ̀ọ́kọ́ tán tá wá parí ẹ̀ làbá wa gola rí pé five thirty ti wá lù so with that lẹ́sẹ̀kẹsẹ̀ nígbà tá a rí pé five thirty ti lù yẹn ó túmọ̀ sí pé àsìkò ìrun pípé ẹlẹ́ẹ̀kejì náà ti ṣe kí ni ó ti wọlé so tálákọ̀ọ́kọ́ yẹn a pè é sí ìgbẹ̀yìn àsìkò ẹ̀ tẹ́lẹ̀ kejì a pè é sí ìgbà àkọ́kọ́ àsìkò ẹ̀ ṣótiyé sòyẹ́ jẹ́nu tí a máa ṣọ́ tí ó bá jẹ́ wípé wá rí i pé àsìkò tàkọ́kọ́ yẹn ti lọ alákọ̀ọ́kọ́ yẹn àní kárí ẹ̀ òun ti lọ nìyẹn nípa pé wo la bá ń kọ́kọ́ pè irun alákọ̀ọ́kọ́ síbẹ̀ la máa sọ àsọ̀lá tó kọ́ irun náà náà mi ni àbí ẹlẹ́ẹ̀kejì ọ̀rọ̀ àwọn àfa ó pọ̀ lórí ẹ̀ fanfa sí ìwà níyẹlẹ lórí àwọn kan sọ wípé ìrun alákọ̀ọ́kọ́ tá a bá pè láti máa sọ as-salatu khayrun minan nawm àwọn ẹlẹ́ẹ̀kejì sọ wípé ìrun ẹlẹ́ẹ̀kejì la máa ṣe as-salatu khayrun minan nawm sòtábàárẹ̀ tó mú ta alákọ̀ọ́kọ́ kò sí ibi aburú ń bẹ̀ tábà tirẹ̀ tó jẹ́ lẹ́ẹ̀kejì bí àwọn afáàtò lẹ́ẹ̀kejì ní ọkàn ẹ̀ balẹ̀ sí lórí ẹ̀rí ṣòtìyẹ ṣùgbọ́n lọ́pọ̀lọpọ̀ gbà a máa ń wò wípé alákọ̀ọ́kọ́ kápẹ́ lálákọ̀ọ́kọ́ yẹn òun ló súnmọ́ lọ́kùlù àwọn ìgbà wa tó wá tó strong dáadáa ẹlẹ́ẹ̀kejì ó tún súnmọ́ ákìlù ó tún súnmọ́ làákàyè dáadáa ju ẹlẹ́ẹ̀kejì lọ torí pálákọ̀ọ́kọ́ yẹn àsìkò yẹn làwọn èèyàn ń sùn tá a fẹ́ jí wọn lójú oorun táwa sọ fún ọ tó ń sùn pé as-salatu khayrun minan nawm o ìrun kíkí olóore joro sùsùn lọ ṣó ti yé sọ ẹlẹ́kejì táwa ń pè yẹn torí àwọn tí wọ́n tún sì wá ń sọ ẹ tún sì ń sọ ni àbáwọn tó tiẹ̀ ti wà ń tòsí pé ó ti súnmọ́ o ó ti wọlé o so ìyẹn ni kọ́lọ́ ọba àlekè ọlá kó fi wá ṣe kò ń jẹ́ dáadáa ilé jẹ́ díẹ̀ nu àwọn àkíyèsí náà tá a bá kọjú sí kíbla nígbà tá a ń pèrò ó lọ́lá ṣùgbọ́n kò kì í ṣọ̀rọ̀ yọ ṣùgbọ́n ó ní ọlá ká ní àlùalà ká tó pèrò ó lọ́lá tí ó ti yé kò túmọ̀ sí pé tó bá wá pé irun tí ó là ló àlà pé irun yìí ò ní jẹ́ àtẹ̀wọ́gbà ṣùgbọ́n ṣe sí àwọn ẹni ìṣáájú ni pé kan tó pè irun wọn máa ń ní àlọ́ àlà sòkòlò ọba àlùkẹ́ọ́lá kó gba irun wa kó fi wọ́n ṣe kò gẹ̀ dáadáa ilé tí a mọ̀ ṣe kọ́lọ́ ọba kó gbà fún wa ilé tá a mọ̀ ṣe abẹ náà kó tún wa ṣe kó sì ṣe àforíjì fún wa wa sallallahu ala nabiyina Muhammadin wa ala وأصحابه أجمعين